islamiyya ti wọlé àròbí. àdébàtà ìlọrin kì í ṣe tẹ̀ ìjọkọjọ. ẹ̀kọ́ kéwu kíkẹ́ ní ìbámu pẹ̀lú àìsàn ayọ̀ ìṣúnilẹ̀ kákẹ́kọ̀ọ́ yóò fi mòlú ìṣòro tọ́lọ̀ ọ̀bà àlọ́ yóò sì kú kẹ́kẹ́ ó lè rẹ̀ wọ̀mọ̀lúwàbí. àmójútó tó pé gbòǹgbò ní kẹfẹ́ àyíká ìdẹ̀wù àgbékalẹ̀ kùníyàtò ní ètò ẹ̀kọ́ púpọ̀ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àràbíjà láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ dr abdulfatah sàrùn tó dìjà sílẹ̀ ilé ẹ̀kọ́ tọmọdé tàgbà tọkùnrin tó bèrè títọ́rí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn ilé ẹ̀kọ́ yìí sílẹ̀ fún àyíká umu python central mall adabata ìlọrin fúwara sí ilé ẹ̀kọ́ náà wà lágbèjúkọ alájà ìyàbọ̀ ní ọ̀yẹ̀ ẹ̀gbọ́n zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine oníjàdùn ahmed sunna wa ìjàmá adabata ìlọrin ní ìtẹ̀síwájú ti dé bá kúrò kí ayọ̀ká náà fẹ̀ kọ́tẹ́ náà fún mi.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 tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba kò fi ìkẹ́ tí a sọ̀rọ̀ yìí kò fi kárí wọn. gbọ́dọ̀ tí a ń gbé ètò àdínú yóò sọ̀rọ̀ ní òun náà ni ó tún mo ń bá bọ̀ wá láti bí síwájú ọdún iléyá tuntun ṣùgbọ́n nígbà tí ọdún iléyá ń bọ̀ wá mo jẹ́ kí n fi tọ́pìkì yẹn lẹ̀ bẹ́ẹ̀ níjẹ̀jọ́ náà so ìṣẹ̀lẹ̀ tí ó tún ṣẹlẹ̀ so nípa ọ̀rọ̀ ètò àìsí ààbò ọ̀rọ̀ kidnapping so kò sí kí n tún lè bá ètò yẹn lọ mọ́ so lónìí rẹ̀ mo fẹ́ padà sí òun náà ni kí ni mo fi ń jẹ́ mùsùlùmí gidi kálíkà ah, ẹni yìí o mùsùlùmí gidi lélẹ́yìí ṣùgbọ́n ti ṣàlàyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid rububiyya olùhíyà tó asma wa sifat tó pé mùsùlùmí gbọdọ̀ jẹ́ ẹni tí eléyìí yóò rìnrìn lọ́kàn rẹ̀ tó lè gangan nípìnlẹ̀ mo ti ṣàlàyé tó bá kan náà ibẹ̀ ni mo ti yà sí ọ̀rọ̀ àdúrà tó bákan náà ọ̀rọ̀ wíwo iṣẹ́ tó lẹ́ni mo ti ra yàtọ̀ mo ti yà síbẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi kò gbọdọ̀ jẹ́ ẹni tí yóò máa wọṣẹ́ tó ní ní ìnìlá ibi tí mo fẹ́ lọ òun náà ni ọ̀rọ̀ nípa àjíjà nǹkan tí wọ́n ti mọ fi ń jẹ́ mùsùlùmí bíbí òun ni kí n ò jìnà sí nǹkan tá ń pè ní àbídáà ṣùgbọ́n tó ń pè ní bídáà òun náà ni àdádálẹ̀ innovation tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn so àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹni pé ẹ̀sìn tí ọlọ́run ò fi rán òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ọlọ́run ò fi rán sí wa kí wọ́n máa ṣe ṣe tó bá ń ṣe báyẹn irú ẹnìyẹn kò lè jẹ́ mùsùlùmí gidi kò lè jẹ́ mùsùlùmí gidi so ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ó bá jẹ́ mùsùlùmí gidi tí yóò jìnà sí bídà torí tí ń jẹ́ bídà òun náà ni kullu ma a'arada sunna min al-aqwal aw al-af'al aw tó ṣe pé èyí mọ̀ pé ní ẹ̀sìn àmọ́ tó bá ń sọ jáde lẹ́nu lórí ah, pé yóò tako súnà so àbí iṣẹ́ nìyàn ń ṣe nínú ẹ̀sìn tó pé tó bá ń ṣe ló tako súnà àbí àdìsọ́kàn ni èèyàn ní ni ìyẹn ni pé ìgbàgbọ́ kan lèèyàn ní tó ṣe pé ìgbàgbọ́ yẹn wá tako so ó túmọ̀ sí pé ọ̀nà mẹ́ta náà ni nǹkan tá pè ní àdádálẹ̀ ló ti máa ń ṣẹlẹ̀ lára ọ̀rọ̀ tí mo sọ yìí nìsín ìwé ti rí pé ní ti ń jẹ́ bídà òun náà nìkan tó ṣe pé àwọn pè ní ẹ̀sìn àbí àwọn ń sìn ní tí yẹn fi ń ṣẹ̀sìn tó wá ṣe pé ẹ̀sìn tí yẹn ń ṣe tó wá bí ọ pé ẹ̀rí dà nínú alukur'an sọ́nà ló ní ọmọ ṣe sáànẹ́bì ló ní ọmọ ṣe sòtó ní rí bí fi ẹ̀rin rẹ̀ múlẹ̀ kọ́tọ́pẹ̀ ní bẹ̀dẹ̀ àná gbogbo abẹ́jẹ́ mùsùlùmí so ó gbọ́dọ̀ jìnà sí eléyìí níbi ìmọ̀ ṣẹ̀sìn rẹ̀ torí pé ṣẹ́rí bí dá àdáda lẹ́tà ń wí yìí ti ṣètọ́nì ṣètọ́nì ló ní o so ṣètọ́nì ló ní so àmì sí ló wà nídìí nǹkan tí ṣètọ́nì bá ti ní so kó mú dàbẹ pé èdè mi ṣẹ́rí kó dàbí àwọn bàbá tá a bá nílọrin tó jẹ́ àwọn bàbá àgbàlagbà tó ti bá wọn fà jọ tó ti lọ àwọn gan-an ọ̀rọ̀ fún mi tó ń jáde lẹ́nu wọn tẹ́tì mọ̀ pé dédé kìí ṣe nǹkan tó dáa ṣùgbọ́n ní kọ́lọ́ǹkó rẹ̀ bídí àṣẹ ìtọ́ nìkalẹ̀ fún ní kọ́lọ́ǹkó bá wọn bí súnà ti ànábì sallallahu alaihi wasallam kó gbé e ga tó túmọ̀ sí pé àwọn bàbá yẹn wọn ò nífẹ̀ẹ́ ti ń jẹ́ bídí àkọ́dà wọ́n ṣe ìsìnàdù rẹ̀ wọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀ sọ́dọ̀ ṣetán ni bídí àṣẹ ìtọ́ ni pé ìṣùlù ni bídí àṣẹ ìṣùlù ni àdáadáa lẹ̀ so gbogbo tó wá níbi dáa nìkan yìí wọn ni kullu amrin yataqarrabu bihi ila Allah wa laysa lahu dalilun fil Qur'an wala fi sunnah wọn tí wọn bá ń pè ní ẹ̀rí òun pè ní ẹ̀sìn tí kò fẹ́ gba aládá ń bẹ̀ àmọ́ ò lè rí ẹ̀rí níbẹ̀ nínú al àti sunnah Nabi sallallahu alaihi wasallam tó ẹ wọlé sìn kíyàn máa sọ pé èèyàn ń sọ̀rọ̀ jáde lẹ́nu yẹn ni pé èèyàn ń kí alukọ̀rán lápòjú rẹ̀ sọ pé ìbádà alukọ̀ọ́líyà ni ìbádà tí èèyàn máa ń fi ẹnu ṣe ni alukọ̀rán kọ́ wá jẹ́ pé kí wọ́n bí ó pé kí ló fẹ́ ka kọ̀rán yìí sí kí ló fẹ́ kà fún kọ́ wá jẹ́ pé nítorí fẹ́ ka kọ̀rán fún ni pé ojú ká kóra wa jọ ká ṣe nítorí nǹkan báyìí wọ́n wá bí ọ pé Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fún ní Al-Qur'an ǹjẹ́ ó jòkóó pẹ̀lú àwọn sọ̀hábà sí pé bùkátà kan ṣẹlẹ̀ rẹ̀ yáka Qur'an ká sọ Qur'an kalẹ̀ tó bá rí mẹ́rin wá súnà ló ń ṣe tó bá ti rẹ́rìí rẹ̀ mú wá dédé àlẹ́ ń ṣe sọ pé bùkátà kan ṣẹlẹ̀ fẹ́ àbí wàhálà kan ṣẹlẹ̀ fẹ́ àbí nǹkan kan ló ń fẹ́ lọ́wọ́ ni ẹjẹ́ ká kóra wa ká ka Qur'an ká pinlera lọ́wọ́ yìí ìbá ìlàkà ni so tán bá bí ọ tó bá lẹ́rìí wọn pé ànábì sọ bẹ́ẹ̀ àbí ànábì ṣe é àbí wọ́n ṣe lójú ayé ànábì so òfin nù àmọ́ tó bá ti rí fídíò àlọ́ ń ṣe ṣe ti rí ohun tí mo sọ yìí ṣé ó lè ní o lè rí kò sẹ́ni tó lè rí tí ànábì wa ni ẹ máa ka kùránì àbáwọn sọ àbáwọn ni wọn ka kùránì ìjọ tí nǹkan kan ṣẹlẹ̀ ìdí kùránì náà ẹja sọ yọ àbí méjìlá ká nǹkan tó ní bíbí àníyàn àdálẹ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀nù níbi ọ̀rọ̀ tẹ́yìn sọ jáde lẹ́nu àbí iṣẹ́ tẹ́yìn ń ṣe ìfẹ́nìkan lè fi kókè ní pé wòó wòó tó bá ti ń wá nǹkan kan mọ̀ tó ní òkè bí báyìí kọ́ lọ lè pura mọ́lẹ̀ ní bẹ́ẹ̀ tó bá ti pura rẹ̀ mọ́lẹ̀ ó bí ọ ń bolo ti rélé ìpín tí ó mọ́ àdúrà rẹ̀ gbà ní nínú ilé ìná ń pè ní bídà àfẹ́lẹ́yà sàbí mọ̀nsún lágbájá mọ̀nsún mọ́sálásí ibì kan kọ lọ lè pórí rẹ̀ lẹ́ẹ̀mí ìdí pàtẹ́kù rẹ̀ tí èsì kàábà o tí èsì kàábà tí èsì sọ̀fà àti mọ́rọ́wà tó wà náà lè ṣe bẹ́ẹ̀ lóòótọ́ nǹkan pè ní bídà níbi iṣẹ́ tí èèyàn ń ṣe nìyẹn iṣẹ́ tí èèyàn ń ṣe àbí tọ̀ òun gbàwẹ̀ jọ́ kẹtàlá eléyìí òun òun kí wọ́n á bí ó pé tọ̀ ẹ wà kóra yín jọ síbì kan ẹ wà bẹ̀rẹ̀ ẹ wà lẹ́ka kùránì ẹ lẹ̀ mọ̀ sàkárì ẹ lẹ̀ ń sọ sàlátù ní àpapọ̀ ẹ wà mú èrè yìí wá èrè yìí ẹ wà mú wá sọ̀rọ̀ sọ́n pè ní bídí àníyàn o ìgbà àyàn máa ń lọ súnà papọ̀ mọ́ bídí so ẹ̀rọ onífẹ̀ẹ́ tó gbàwẹ̀ twelve thirteen fourteen tó gbà ẹ̀rí pẹ̀lú ń gbàwẹ̀ àyàmùl bíìtì ó gbàwẹ̀ àyàmùl bíìtì àmọ́ ó wá ní amọ̀lọ́lẹ̀ pàdé níbì kan táàmù sàkàlátù ń bẹ̀ táàmù kí kùránì ń bẹ̀ wọn ní twelve thirteen fourteen wọn àbí ọkùnrin ń rí yìí wà tí wọn tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi gidi ìdánwò eléyìí wò ó jìnnà sí i so àwọn kan tó ń pè ní bídà ni mò ń rárá ni mò ń rọra mú àlàyé wá so mọ àlàyé wá déédéé díẹ̀ láti fi lè dá a mà báwọn so kí ló wá dé tó fi ṣe pé à ń sọ pé èèyàn gbọ́dọ̀ máa ṣe gbéga nítorí pé kí ni tábàlówó nu ayal Qur'an á rí àwọn ẹ̀rí lóríṣiríṣiríṣiríṣi tí àwọn sọ̀hábà àwọn tàbí ohun tó ń jẹ́ kó ń yíwa pé tí ẹrí àyà yìí o ọlọ́run fi ń lé ní jìnà pé ẹ jìnà sí bídà ni o ẹ wo aya nusratul am 153 ọlọ́wọ́ bá ní a'udhu billahi minash shaitanir rajim wa anna hadha sirati mustaqiman ní wọ́n ní wà nábì ìlànà mi rèé o ìlànà tó straight ni fattabi'uhu òun ní kẹ́ máa tẹ̀lé wala tattabi'u subula ẹ̀ má tẹ̀lé àwọn ọ̀nà yakayaka ọ̀nà kan náà ní kẹ́ lọ ọ̀nà kan tó straight báyìí subul fatafarraqa bikum an sabilillah yóò tù yín ká ẹ̀ ní rí ojú ọ̀nà ansẹ́bìlì ẹ̀ ní rí ojú ọ̀nà tọ́lọ́run tẹ̀lé mọ́ zalikum wasaakum bihi la'allakum tattaqun ló wà ní à eléyìí mo fi ń kìlọ̀ fún yín ni o mo tẹ́ bá fẹ́ sin lọ́run tẹ́ bá fẹ́ jólù bẹ̀rù ọlọ́run ìlànà ẹyọ kan yìí dà ní kẹtẹ̀lé ẹ̀rẹ̀ mujahid radiyallahu anhu rahimahullah wọ́n ní ìtumọ̀ wala tattabi'u ni ẹ má tẹ̀lé àwọn ọ̀nà yẹ́kẹ́yẹ́kẹ́ ọ̀nà yálàyà àwọn ọ̀nà oríṣiríṣi tó pín ó ní àlùbídà ẹ̀rù ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀ ẹ̀mọ́ sì bí dáa nínú ẹ̀sìn wọ́n ṣubọ̀ ha àwọn ìrújú ẹ̀mọ́ tẹ̀lé bí dáa ẹ̀mọ́ tẹ̀lé so torí pé kí ni alimami Shatibi wọ́n ní as-siratul mustaqim huwa as-sabilu alladhi da'a ilayhi ẹni tí ń jẹ́ ojú ọ̀nà mustutọ́n wọn náà hadha sirati mustaqiman ojú ọ̀nà tó tọ́ yẹn òun níbi ká nàbí pè wá sí gbẹ̀dọ̀ wá sì fẹ́ jẹ́ mùsùlùmí gidi ojú ọ̀nà yẹn náà ni ọmọ tọ̀ ọmọ tọ̀ ojú ọ̀nà íńtánẹ́ẹ̀tì gbé wá yẹn nílẹ̀ yẹn ọmọ tẹ̀lé bíbo ló ṣe ṣe é bó ṣe ní ká ṣe é nìyí bó ló ń ṣe kírun bó ṣe máa ń kí rèé ló ṣe ní agbára bó máa ń gbá rèé bó ló ṣe máa ń ṣe hajj máa ń ṣe rèé bó ló ṣe máa ń kí Kùránì àbí ṣe máa ń kà so bí èèyàn ṣe máa bí ẹni tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi bí ṣe máa rí nù bí ṣe máa rí nù sọ tó wo àyà yìí nínú Suratul Nahl àyà ilé kẹsàn-án ọlọ́wọ́ bá ní wa 'ala Allahi qasdu sabili wa minha ja'irun walau sha'a lahadakum ajma'in olúwa ní wa 'ala Allahi qasdu èmi ni mo ṣàlàyé rẹ̀ fún yín wa ala Allahi qasdus sabil olúwa ní èmi ni mo ṣàlàyé ojú ọ̀nà tó tọ́ fún yín pé ibi tẹ́ tọ̀ rèé bẹ́ẹ̀ ṣe sùn yín rèé látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi ni wa minha ja'irun àwọn èèyàn míì níbi ojú ọ̀nà yìí náà àwọn míì ti fún ọdẹ tó mú àwọn ọ̀nà tí kò tọ́ ó takò ọ̀nà tí ọ̀nà àbòsí àwọn ẹlòmíì ti ń tọ̀ ọ̀nà àbòsí ní làwọn ẹlòmíín tọ̀ níbi ìṣẹ̀sìn ẹ̀wọ̀ wáyà tí mo wá wí tí mo kà yìí ní sọ́dọ̀tún náà ṣe lè yìí Abdullahi bin Mubarak wọ́n ní wasabil ó ní Sahel bin Abdullah gbàtọ́ wá fẹ́ ṣàlàyé Sahel bin Abdullah gbàtọ́ fẹ́ ṣàlàyé qasdu sabil wọ́n ní wa ala Allahi sabil wọ́n ní as ojú ọ̀nà tó tọ̀hún òun ìlànà tá nẹ́bí gbé wá láti mọ̀ fi sẹ́sìn wàmí ní ajá irun wọn ti rí èyí tí ń jẹ́ jáhìr ọ̀nà àbòsí táwọn èèyàn tó ń tọ̀ yẹn láti mọ̀ fi sin òun náà ni al ìfẹ́nu àti bídà náà ni ìfẹ́nu àti bídà so òun ni àdádálẹ̀ níjẹ́ báwọn àti ìfẹ̀sìn lọ́nà ìfẹ́nu tó tẹ́ bá ti rí ẹni tó bá sọ pé oníbídà ni ẹ sì rà pẹ̀rẹ̀ ìfẹ́nu lára rẹ̀ njọ́ tí èèyàn bá ti jó nífẹ̀ẹ́ nu njọ́ èèyàn bá ti jó ń bídé àmá ìfẹ́nu jìnà tó ń tọ̀ wọn nù ìfẹ́nu mọ̀ ń jìnà tó ń tọ̀ wọn. so òun náà ni pé ọlọ́wọ́ba azza wa jal ọlọ́wọ́ba azza wa jal ọba tó la rẹ̀ tóbi tó fi ẹ̀sán rán anabi sallallahu alaihi wasallam òun náà lọ kọ pé bá ṣe ṣe lélẹ́yìí wọ́n tó fẹ́ ka Qur'an ó bó ṣe ní kò ká wọ́n tó fẹ́ kírun ó dárùn mọ́ ẹ ó ṣe ìtọ́nù fa ẹ́ olúwa ní subhanallah pàrọ̀ ọ̀nà tí ṣe ìtọ́nù ọmọ lò ó ní pé tẹ bá lẹ́fẹ́ ṣẹ̀sìn ẹ̀yìn tó wá dúró lérí pé ẹ̀mọ́ wá ya pa abita nẹ́bi bí wa làákẹ́ ìdánilá láwọn sọ̀rọ̀ ọ̀tọ̀kẹ̀lẹ̀ mustaqim ní ọmọ tẹ̀lé bó ṣe sí gẹ́gẹ́ kọ́ kò ní ìdí ẹ̀yin náà lè ṣe ti yínà báyìí tẹ́ bá wá ń bí ó kí mo lè ti wá rí tẹ̀ ń ṣe yìí o wọ́n lè ní báwọn bàbá wa ṣe ń ṣe nù nílọrin bá a ṣe bá wọn nù bó ṣe ń ṣe nù ni mo kóòtù jáde wọn títí wọ́n sọ pé a lọ́nbọ̀lá kọ́lá nàbì ban nabi ni aga wasila bi sunan nabi sallallahu alaihi wasallam ga rẹ bídíà ṣẹ̀tánì lẹ̀ ṣe bọ́rọ̀ wọn nìyí òun ọ̀rọ̀ ẹ̀ọ̀rọ̀ ẹnu àwọn bàbá tuntun lọ́rùn nìyẹn tó túmọ̀ sí pé ìfẹ́ ẹnu tí ń lẹ̀ ń ṣe kìí ṣe tàwọn bàbá yìí gangan torí pé kí ni ṣe rí àwọn èèyàn lónìí yìí tán bá rí ní táwọn bàbá yẹn ṣe kalẹ̀ tán ti rí pé kò ní í já owó fáwọn wọn ò ní o bí lápòjú ẹmọ òwe nìsín nígbà kan bàbá tí wọ́n ń bẹ ní tààmà nígbà tí wáyé tó fi wà ń kékèké tó bá fẹ́ ṣe ákédò nìka wọ́n fẹ́ sobi ibi obìnrin fún ọkọ rẹ̀ so wọ́n dé jòkó báyìí wọ́n kàn ní ẹ̀sìn àlá tó fún anábì so wọ́n sì ní kíló kọ́kọ́ kíló kọ́ ìyàwó ènìyàn dẹ̀ bẹ̀rẹ̀ ìmọ̀mọ́ dẹ̀ bẹ̀rẹ̀ ákédò ni tó bẹ̀rẹ̀ ákédò straight sẹ́dí sàdáàkì alásàdáàkì wàlákì ní gẹ́gẹ́ káyọ̀ tó ti tán láàrin bóyá bí tẹ́yìn nìkan ti parí àmọ́ lónìí yìí wọ́n kọ́ sàdúrà bẹ̀rẹ̀ <laughs> tàbí ń bọ̀ adé díẹ̀ nù wọ́n kọ́ sàdúrà bẹ̀rẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ àn wọ́n nìkan ti wá sí ṣùgbọ́n tó yá ó migrate kó ń bẹ̀ ó di pé wọ́n sàdúrà bẹ̀rẹ̀ tó bá sàdúrà bẹ̀rẹ̀ sàwọn gbowó àdúrà bẹ̀rẹ̀ wọ́n tó wá gbowó kùnà <laughs> bí oríṣiríṣi bí ṣe ń yá wọ̀ lóríṣiríṣi ó tó gbowó ó gbé wà lùbáríkà ah, ah. oríṣiríṣi lọ́sàn-án torí pé kí ni àwọn ọ̀nà tó wó mọ́ fi jáde yìí náà ni ọ̀nà tí owó fi mọ́ jáde náà ni mo rántí jọ́ kátà lọ́lẹ́ ṣe ìdì kan ní àdúgbò kan ṣùgbọ́n tá a débẹ̀ adọ́dọ̀ bàbá ìmáàmù àdúgbò ọ̀hún ṣẹ́ni tó wá fẹ́ sọ ìdì wọ́n wá ní ẹ̀dá kan wípé ah, wọn ò fẹ́ gbogbo nítawọn èèyàn máa ń ṣe yẹn mọ̀nyàmá níbi mo ní ah, ìmọ̀ mi ti sọ fún bàbá yìí mo ní bàbá imam mo ní oyè tí àwọn bàbá jọ̀hún la fẹ́ bàbá imam ni ẹ́ táwọn bàbá jọ̀hún ní bẹ́ẹ̀ ni òun la fẹ́ ní káà bọ́sí bọ́sí yìí yóò gan la fẹ́ bàbá ni à ah. ìtumọ̀ rẹ̀ ni pé kò sádùá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni kò sí kùránì bẹ́ẹ̀ ni kò sí àzíkìrì bẹ́ẹ̀ ni ẹ̀ ní ṣe wáàsí bẹ́ẹ̀ ni wọ́n mú ní bó wà ní owó mo ní kẹrí bàbá ẹ má wọrí á ná owó àmọ́ tí àwọn bàbá yẹn lásán fẹ̀kẹ̀ ṣe pé á ná owó fún yín tẹ́sí mọ̀ pé owó tó rí owó náà ló kálukú fi ń yá ìyàkuyà oríṣiríṣi kí ni ẹ wá nì tó bá ṣe pé nǹkan yẹn ẹ̀sìn bá ní bídà ní ọmọ jẹ́ ọ̀ tó a pé tó a pé akidu ní ẹ̀sìn ní act gbogbo tẹ́ ọmọ yẹn bídà ni bídà ni sòkòrò àlùmí ó tó lùlù fún ṣògbẹ́ sí di sí sí àwọn ìtọ́bàtẹ̀ ní pẹ̀lú lùlù níbi sí àwọn ọkùnrin náà ní kọ́mọ lùlù mẹ́ sí ibi tọ́bàtẹ̀ ń so ìgbéyàwó ti ní kọ́mọ lù ba àwọn obìnrin ni wọ́n lọ lè dúró síbi kan ni wọ́n lọ lè ṣe wọ́n lọ lè wọ́n lọ lè bá yàwó wọ́n lọ lùlù fún yàwó láàrin ara wọn nínú Islam so bí tí mo ti lọ òun náà ni pé bídà àtàdálẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ó jìnà sí ibi dáhà yìí ó jìnà sí ó jìnà sí gbogbo tó bá sọ pé àdáadáalẹ̀ lélẹ́yìí o ètò á ọlọ́run ọ̀bọ̀ ọ̀fẹ́ eléyìí ànábì ò ní á ṣe báyìí bá nàbí ṣe ṣe é nì ààfin tó bá fẹ́ ṣe ní ẹ̀sùn tó bá rí pé ànábì ọ̀sọ́ bó ṣe ṣe ó ti lè rí ẹ̀ àlẹ́ rí nǹkan yẹn ìpè ẹ̀sìn rẹ o kò wá ní ànábì ọ̀sọ́ bá ti ṣe à so ìtumọ̀ rẹ̀ ni pé ànábì òjíṣẹ́ tó nù àbí pé islam ò pé bẹ́ẹ̀ sì ni islam dẹ̀ pé kò tètè pé ànábì sallallahu alaihi wasallam jáde láyé so náà ni inna ọlọ́run tó sọ nù suratul an'am bákan náà one fifty nine innal ladhina farraqu dinahum wa kanu shi'an lasta minhum fi shay' innama amruhum ila Allah thumma yunabbihuhum bima kanu yaf'alun ibnu Atiyya olúwa ní innal ladhina farraqu dinahum àwọn tí wọ́n ń fi ẹ̀sìn wọn yẹ́lẹyẹ̀lẹ́ tó pé Allahu Akbar islam ẹyọ kan náà ni àmọ́ wọn pin yẹ́lẹyẹ̀lẹ́ tó lè bá ń fi ẹ̀kọ́ níjọ tó léyìí látara kí ni pé wọ́n ti kú ní lánàá tánábì dákalẹ̀ tí wọ́n gbọ́ àwọn lànà burúkú tó dákalẹ̀ yẹn yóò sì mọ́ wá yóò mọ́ wá challenge tánábì yóò mọ́ challenge rẹ̀ kódà ó lè ó lè supersede ń gbà mí gan so olúwa ní ẹ wá pín yẹlẹyẹlẹ olúwa ní lásìkò mi ni mo fi ṣe ìwà nábì má bá wọn ṣerú yẹn o mo mùsùlùmí bá wọn ṣerú yẹn o ẹ̀sìn tí ó jẹ́ ẹ̀sìn tàn nábì sallallahu alaihi wasallam Ibn Atiyya wa ní ààbì ayà wọn ní fẹ́rí ayà yìí ta'ummu ahla al-ahwa wal-bid'ah ó kárí àwọn ó ń sọ̀rọ̀ nípa àwọn oníbídé àní táwọn oníbídé àwọn náà máa ń dàdàkudà kalẹ̀ nínú ẹ̀sìn wọn ò ní jẹ́ kí ẹ̀sìn kó wà uniform ẹ̀sìn ẹ̀yọ̀kan náà ti gbé wa ó sì fún uniform oríṣiríṣi ẹ̀sìn yọ kápẹ́rẹ́fà tó sì ti dídá àwọn sì ti da gbogbo ẹ̀ lójú papọ̀ ẹ̀sìn yọ kánà náà sì gbé wa Islam yọ kánà ni ó ti practice rẹ̀ bá kánà ló ti practice rẹ̀ nígbà táwọn onífẹ̀ẹ́ ló ti dé so mo ṣe ya oríṣiríṣi ilẹ̀ mo ṣe ya oríṣiríṣi ṣé wàá lébédà táwọn sọ yẹ́rìí pé látẹ̀ka tí mo ti ń sọ ìtòmíṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ni o àsọ̀rọ̀ ayé o àsọ̀rọ̀ ayé tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn tàǹpàlà àsọ̀rọ̀ ayé o tò ní ìsìn kí wọn máa fi microphone pè wọn kí wọn ní ṣètìlì báwọn dídí ànánu microphone pípè run ṣé ìrun nìkan náà fi microphone pè fún microphone ṣe nǹkan náà fi microphone kọrin ó túmọ̀ sí pé kì í ṣe bẹ́ẹ̀ dáa ṣe bẹ́ẹ̀ dáa so ẹlòmíràn wọn ni ẹnu wọn náà wà lẹsẹ lẹjọ wọn ṣe wá sí ṣé ànábì ṣe rédíò ó ti wà sínú rédíò ń dájọ́ ni pé sànábì ò ṣe wà sí àkọ́kọ́ dẹ́lá iná sí tí ìbá ń wá sí rédíò sí ìní ṣe wà sí dẹ́lá iná ṣé wà sí nìkan ni wọ́n ṣe ń léṣe rédíò tó kì í ṣe dédé àní yẹn bá wọn kì í ṣe dédé àní yẹn bá wọn. àmọ́ tó ṣe pé òun nǹkan kan yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ orí àwọn tí mo mú àpèjú ìwá látẹ̀ka yẹn. tó òun náà tó ń bẹ lóríṣiríṣi tó ṣàlàyé nípa fún ẹ má dá nǹkan mi lẹ sínú ẹsùn táwọn náà lè gbé wá fún yín ẹ ṣe gẹ́lẹ́ wá lè ṣe ẹ gẹ́lẹ́ wá lè ṣe fún yín kó lọ́wọ́ ṣàfàánú fún wa. nà bóyá fún àwọn tí a bá rí bá ní ìbéèrè síwájú kí n tó parí eh, zero eight one zero eight five zero one three seven one. sọ fún àwọn tí a bá ní ìbéèrè zero eight one zero eight five zero one three seven one so nọ́mbà fún ọ̀tí abá ní ìbéèrè nìyẹn sọ̀rọ̀ nípa nǹkan tí ń jẹ́ bídà ẹ̀rí gbogbo àwọn yàtọ̀ tó mú wa nínú Quran tó ń fún ìyàwó tàfsírì rẹ̀ lé so lókè yẹn jìnnà sí i so bídà táwọn ń ṣàlàyé gbogbo ẹ̀kọ́ ni kófòrò àzọ kófòrò ní gbogbo ẹ̀ o ń bẹ́ẹ̀ nínú rẹ̀ èyí tó lè sọ̀rọ̀ di kẹfìrí èyí tí ìrìn ní jẹ́ kẹfìrí ń bẹ́ ń bẹ́ o tí gbogbo ẹni tó bá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ bídà lásìkò yìí àsìkò sọ̀rọ̀ wàlékùn sàlám làkíyàn ṣàlàyé ìṣe o wàlékùn sàlám wàlékùn sàlám. tó yà pé ọkọ̀ tì ní tó ọkọ̀ tì ní tó ìyẹn gbọ́dọ̀ ṣàlàyé wípé bídà ètò kiri ń bẹ́ ń bẹ́ òun náà mọ̀ pé ní bídà mọ̀ fásitì السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم وعليكم السلام من دعين لون سهولة أكون أتوقع أبامي أبامي بني so òun ni pé oúnjẹ náà dẹ́dà ìtòsí pé ìsúná di kèfèrí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí i èyí tí òun ní ìsúná di kèfèrí ti ọmọ jẹ́ ẹni tí ń ṣe ọ̀nà ìbẹ̀nu bẹ́dà so yìí kí ní kejì rẹ̀ kò dá kí èèyàn máa ṣe gbogbo tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi gidi yóò jìnà sí tó ń jẹ́ bídà yóò mọ̀ ṣe ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ bá nàbí ṣe náà. wàlẹ́kùn sàlám. wọ́n tún ń sàkùn lọ. ẹ̀ẹ́dàkùn ni ẹgbọ́n kí ni ìdájọ́ àwọn ẹyin mọ́kà ìfẹ́ ẹyin pé àwọn wọ́n bá kú wọn yọ lẹ́nu rẹ̀ kọ̀ọ̀kan tó ṣe nígbà àwọn kan níjọba tó jùlọ bẹ̀rẹ̀ Nam ṣẹ́rí lílọ sí Mọ́kà lọ sí Mọ́kà kíyàn lọ ṣe oyin Mọ́kà. Sọ́lọ́n ah, kọmọ ṣàṣàánú fún yà. Ànábì sallallahu alaihi wasallam ń jọ tí ń fi hajj rẹ̀. Ànábì ni Allahumma hajjan la riya'an wala sum'a. Kí hajj tí mo wá ṣe yìí, mi ò fi ṣe kárí mi o, mi ò fi ṣe ká gbọ́ pé mi náà wá ṣe hajj o. So kó ló burú fẹ́ lómi débi pé kò ní ti bẹ̀rẹ̀ ṣe ájì gan yóò ti kọ́kọ́ lọ sí kan yẹn náà kí tó wá tó kékeré náà fi ń kan òun kẹgbẹ́ olúbó sí one thirty thousand náà fi ń ṣe yín hajj náà fi ń ṣe yín tán ṣe hàn so ṣé wàá dẹ́n tó bá ṣe nítorí kan bàlẹ́ mọ́ rí pé mi náà ti lọ mọ́kà aláì ọlọ́run kọ́ mọ́jọ pé ẹnìyẹn bá iṣẹ́ ara rẹ̀ jẹ́ pẹ̀lú kárí mi so nítorí kí n ò jìnnà sí mi àwọn tó àìpọ̀ kàn ṣe yíyan lóbìnrin tiẹ̀ gan ni obìnrin gan ló lè ṣe pé òun fi ń ṣe ẹ̀ṣọ́ kó dàbí ọlọ́mọ́kà ó kàn fi ṣẹ̀ṣọ́ so bí ẹni yẹn kò sí ní tó burú mi àmẹ́ni tó ìpín lọ́wọ́ kábàárẹ̀ rí pé mi náà ṣe ájì dẹ́lẹ̀ iná ọkùnrin kí lọ́n wá níbi yín mọ́kà so ó lágbára gan kọlọmọsí àdẹ́lẹ̀ iná tí yẹn bá kú tó apọ́kùnrin bá ní tí ó fi góòdì sẹ́nu bẹ́ẹ̀ nìkan yọ kó mẹ́rin lọ́dà. ẹ̀rọ kò ní pa ọ̀rọ̀ dídá àti ẹ̀sọ́ yìí. Hmm ẹ̀rọ̀kùn ìdájọ́ nàìjíríà mùfàtíkọ̀ àti mùfàtíọ̀ tí è mùfàtíkọ̀ yẹn bí i dédé ẹ̀ṣẹ̀ náà láàgbé sí àti pé kí ni ìdájọ́ rẹ̀ ní ẹ̀jẹ̀ àmọ́ bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ náà ni bí ẹ̀ṣẹ̀ náà ni tó kò yàtọ̀ sí ẹ̀ṣẹ̀ ìdájọ́ rẹ̀ náà nìyẹn bí ó ṣe pé pédà mùkàfírọ̀ náà kò yàtọ̀ sí ìdájọ́ kùfúrù náà ni ẹ̀rí pé pédà mùkàfírọ̀ bídá mufasiqah tó kù náà. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. láàkùn ìbéèrè mi ní pé àpapọ̀ kan sọ pé kéèyàn bá fẹ́ sàlù aláàbíyàn bá fẹ́ kí wọn pé kò níbi ìfihàn ṣe àníyàn kankan ìgbé tí wọn bá ti ń dà níyàn pé àdájá lẹ̀. ìgbé ara ẹni ní pé wọ́n tí wọn bá fẹ́ wọ ẹ̀wẹ̀ jẹ́ náà bá ti wọ ẹjú náà wípé bákan náà ni pé bọ̀ àníyàn ni olùyàtọ̀ àwọn dẹ̀ ní kò níbi pé kí ọmọ ìgbà ní hmm. ìgbà kọ́lá fún ìjọba fẹ́ sáré aláìsàn pé kò níbi. ó ti clear ó ti clear ṣé rí àyàn wáyé wa ọ̀la ilé tó sọ̀rọ̀ láti àbùkù. ó ti yẹ yorùbá kan lọ fẹ́ra wọn bá aṣọ ilẹ̀ pàdé ṣé ní tó ń sọ òun ni pé àníyàn inú ọkàn yẹn ni ń wà ẹni tó bá fẹ́ wẹ̀ jùmọ̀ àti jẹ́nẹ́bà yóò wà lọ́kàn rẹ̀ pé mo fẹ́ wẹ̀ jùmọ̀ àti jẹ́nẹ́bà papọ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó fẹ́ ṣàlọ́ lánàá yóò wà nù ọkàn rẹ̀ pé àlọ́ ni mo fẹ́ ṣe ẹ̀wọ̀ ẹni tó fẹ́ sin pásítọ̀nsẹ̀ lásán ní ìsìn yọkùnrin kó ń fẹ́ sin pàyìntẹ̀ inú ọkàn rẹ̀ náà ni ó wà kì ṣe pé yọmọ sọ pé Allahumma inni nawaitu o èèyàn kàn fi sẹ́mi ni wọ́n sọ ìmọ̀ sọ pé nawaitu yẹn pé mo dàníyàn láti ṣàlùwàlá ni láti fi gbé ẹ̀gbin kékeré kò lára ṣùgbọ́n bí ó ṣe wà ń gbà kan òun kìíní ẹ̀ dédé àwọn tura nàbí òṣèbẹ́ẹ̀ rí láyé òṣèbẹ́ẹ̀ rí ìgbìyànjú àwọn àfáà kan ni kìíní ẹ̀ ọ̀dẹ̀ dáa dédé àwọn ọlọ́run kò ṣàmì fún wa tó o bèèrè nílá fún àtàbà fẹ́ pèsè ẹyin tó zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine bèèrè nílá tó bá di ní ọjọ́ mẹ́jọ kọ́ńtínú lórí ọ̀rọ̀ bídà yìí náà ni àtúnṣe ní àlàyé kọ́lọ́ kọ́mọ́ṣà ṣe wá ní mùsùlùmí gidi ọlọ́pàá àṣàrò ní ọ̀ndà gbèrè pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.